islam òun ni ahadithu tí a kà lónìí kọ́lọ́mọba kó ṣe onírọ̀rùn ká gbọ́ mọ́tún alhadith. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه عن عائشة رضي الله عنها أنها كانت ترح ترجل النبي صلى الله عليه وسلم وهي حائد وهو معتكف في المسجد وهي في حجرتها يناولها رأسه وفي رواية وكان لا يدخل البيت إلا لحاجة إلا لحاجة الإنسان وفي رواية أن عائشة قالت إني كنت لا أدخل, لا أدخل البيت للحاجة والمريض والمريض فيه ما أسأل عنه إلا وأنا مار وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله إني كنت نظرت في الجاهلية أن أعتكف ليلة وفي رواية يوما في المسجد الحرام قال فأوفي بنذرك ولم يذكر بعض الرواة يوما ولا ليلة الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب الاعتكاف كني أنقني اعتكاف nínú àwọn ọ̀nà téèyàn fi wá ojú rí ọlọ́run òun là ń pè ní al-i'tikaf i'tikaf ni kẹ́yìn owó sùn pé lẹ́yìn ipa mọ̀ lọ mọ́sálásí bí wọ́n bá pẹ̀rùn alọ́kírun a sì darí wálé àwa ń lé ẹni a tún dúó ó tí wọ́n bá tún pẹ̀rùn míì a tún lọ mọ́sálásí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kéèyàn wá kú pé a èmi ọlọ́ wà ní masalasi kó se pé gbogbo òrùn tí wọ́n bá máa pè náà kọ́ bá mi ń bẹ̀ kan ni méjì ni ó jù lọ ni irú ìsìn lọ́hùn lọ́nà báyìí òun là ń pè ní alẹ́ ọlọ́ nílé ọlọ́run kí ni ọmọ ṣe ń bẹ́ẹ̀ òun náà ni àwọn téèyàn lè ṣe bọ́bá wà ní itikaf àwọn tí èèyàn lẹ́tọ́ àti ṣe bọ́bá wà ní alẹ́ itikaf bó la nabi ti ṣe itikaf tiẹ̀ sallallahu alayhi wa sallam. kátó bẹ̀rẹ̀ hadithu yà ńlá wa tó ìpóhùn ladìsí alákọ̀ọ́kọ́ lónìí hadithu aisha radiyallahu anha ó yẹ ká ṣe àlàyé fúnra wa pé ẹ̀tìkáàfù lọ́wọ́ nù súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam annabi ọmọ tí ń jẹ́ khaliwa annabi ọwọ́ rí kò sì wífẹ́ nìkan rí pé lọ ọwọ́ khaliwa kọ́dà ọ̀kan náà àwọn sọ̀hábí ọwọ́ khaliwa láyé annabi sallallahu alaihi wasallam kama wàá dàpọ̀ alẹ́tìkáàfù súnà wàlúhàlúwàtú bìdìá kéyìn ó ṣe ìtìkáfù ọbalànà nàbà muhammad sallallahu alaihi wa sallam á padà kánú àwọn àhàdìsì yìí ó ní iyejọ́ tá nàbì gan máa fi ṣe ìtìkáfù a máa wọ hálíwà ọjọ́ kan ọ̀sẹ̀ kan kọ́dẹ̀ lómíà ní oṣù méjì lòun ti wà nù hálíwà àkọ́kọ́ ni pé anabi ọ̀mọ̀ ti ń jẹ́ hálíwà sallallahu alaihi wa sallam kò sínú àdífì kan tàà ti rí pé anábìwọ̀ káliwà àjọ kan àbọ̀wọ̀ méjì àbọ̀wọ̀ káliwà ọ̀sẹ̀ kan àbógójì ọjọ́ ẹ̀kejì ní ká ké sí àwọn ọmọ ìyá wa tí ṣètọ́ni bá ń lò lọ́nà káliwà kábẹ̀rù ọlọ́run gáyà ti ń bẹ ní káliwà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ ti káàfù náà ni òun ni pé yẹn fi ń wá lẹ́kùn ojú rí ọlọ́run kò sínú tọ́lọ́run ṣe ń dandan kódà àìtì káfù tó jẹ́ súnà náà kò sínú kíni kò sínú tọ́lọ́run ṣe ní dandan pé bọ̀ bá ṣe káfù ó jìyà bẹ́ẹ̀ bá wá wo kálíwà báyìí náà ọ wá yẹ kílà káyọ̀ sọ fún yàn pé ntọ́lọ́run ò ṣe ní dandan kò gbọ́dọ̀ gba ń tó ṣe ní dandan lọ́wọ́ yàn lára ń tọ́lọ̀ ń ṣe ní dandan fún gbogbo mùsùlùmí òun ni kó jama irun jama lágbàánu ẹ̀sìn islam débi pa anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi lóhun ti gbèrò pé gbogbo ẹni tí irun bá bá tí wọ́n pèrun lójú ẹ̀ tó tí ó rẹ̀ tí ó wá jáde wá báwọn èèyàn kírun jama masalasi kí là anabi lóhun ó ṣe anabi ló wọn pàṣẹ fàwùhárìkù aléyìn buyutahum kí wọn dáná sun wọn mẹlẹ àmọ́ kí ni ọjà anabi ò ṣe sallallahu alayhi wa sallam torí pa àwọn kan bẹ nù lé tó ìrun jàmé ṣe dandan fáwọn àwọn ọ̀dẹ́sẹ̀ àwọn làwọn obìnrin àwọn ọmọ kéékèèké àmọ́ bọ́ba dàtí ọkùnrin tó tí ó rẹ̀ bọ́bá pé dẹ́ẹ̀sẹ̀ tí ẹnìkan ni tí è ṣe pé yóò kó báwọn ẹlòmíì anabi lẹ́sẹ̀ rẹ̀ lè débi ká pé wọ́n dáná sun anabi tó wí báyìí lọ́lọ́run ròyìn pé bilimu mẹ́nìínà rọ̀húfọ̀ rọ̀hìm ẹni ó láàánú mùsùlùmí jù lànàbì sọlọ́lọ́hu àríyí wọ́sẹ̀lẹ̀ ẹni ọba wa láàánú yẹn dójú ẹ̀ tó fi wá léèyàn sẹ́lọ̀n débi ká lé máa lórí ọ̀rọ̀ ọ̀run jama ò ìsẹ̀m tí islam fọwọ́ yẹpẹrẹ mú o nípa báyìí kẹ́yìn wá lòun wà ní khaliwa ọwọ́ àtìlẹ̀kùn mọ́rí ìrun wákàtí márààrún kọ́dà jímọ̀ ọbẹ̀ lómi ń bẹ́ wàláhi làdìm sabilu min subuli shayatin inú àwọn ọ̀nà tí ṣètọ́ ni lòun ò ní fi jọ́ mà nẹ́bí adamu ọgbádùn bọ́bá fẹ́ róòtọ́ òun ó fi nǹkan mí bò lójú ara ẹni kálíwà o nípa báyìí al-i'tikafu lànàbì ṣe o sallallahu alayhi wa sallam àwa àwọ̀ kálíwà yọ wà gbàǹtọ́lọ̀ ní a máa ṣe lọ́wọ́ ẹni pàtàkì jùlọ irun ọ̀ràn yàn níjàmá tí ọ̀rẹ́ yàn wà wà nùlé kọ́dà bí ń kírun náà àìlọ́ kí ń jàmá ni ẹ̀ṣẹ̀ ńláńlá ni lọ́dọ̀ Ọlọ́run nípa báyìí eléyìí ní yàtọ̀ láàrin al-i'tikafu wa al-khalwa ara bẹ́ẹ̀ náà ni pé bíyàn bá wá ṣe i'tikafu náà lẹ́yìn òfin gbọ́dọ̀ tilẹ̀kùn mẹ́rí nù lé rẹ̀ kún ó béèrè ẹ̀kún pé wọ́n bẹ ní i'tikafu nù lé àmọ́ jáde lọ́bọ̀ masalasi láti ṣe i'tikafu látàrí reason kan ní náà ni. Nani ẹ̀tì káfù ìsọ̀ràn yàn àlékún ojú rí ọlọ́run lèyàn ń wá kákìrún lọ́ràn yàn níjàmá túláàsì ni àwa gbọ́dọ̀ pé nítorí pé a fẹ́ wáyé nì kọ́ wa gba ojúlówó ìṣẹ̀kalẹ̀ lọ́wọ́ yàn òun ló fi jófin pé bẹ́ẹ̀ yẹn ọba ṣe ẹ̀tì káfù kọ́dà ẹ̀tì káfù tó bá súnà mú náà ẹ̀yìn ẹ̀tì lẹ̀kùn mọ́rí nulẹ̀ rẹ̀ kópa òun ṣe ẹ̀tì káfù a lọ mọ́sálásí léyìí tó pé bí mo ti wí lẹ́ẹ̀kan gbogbo ọ̀ràn máa wá bá wa ń bẹ́ẹ̀ èyí tí àwọn ṣẹ̀ṣẹ̀ pẹ̀rùn tá a máa dìde láti ilé àwọn ó ti wà mọ́sálásí kalẹ̀ eléyìí lọ bá lánàá anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam. عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده صلى الله عليه وسلم يلا وعائشة رضي الله عنها أني النبوة محمد صلى الله عليه وسلم كان يعتكف أتي صفر وريك ببوسيقى طبات رباي كنتم كيسنتا نبي سليكا طباتين níta nàbì ṣe kíni tó dùn ní ma káànà yaf'alu káànà ya'takifu sallallahu alayhi wa sallam ìyá ńlá wa aisha ní gbogbo báwẹ̀ ramadana bá ti kú mẹ́wàá anabi máa lọ ṣe é ti káfù nínú masalasi ní ma gbé sallallahu alayhi wa sallam hatta tawaffahu allahu ta'ala aisha lánàbì ṣe bẹ́ẹ̀ títí. النبي sì أي kú الله عليه وسلم wa sallam. fíkú hadith yìí tí yà ń la wa aisha ń sọ fún wa ni pé ọ̀rọ̀ nasikhu wa mansukhu ọ̀wọ́ ẹ̀tìkáfù kẹ́nìkan wá dé kọ́ wá gbọ́n ànábì nìkan ní ṣe ànábì ní ó sì ṣe má kò rí bẹ́ẹ̀ hatta tawaffahu Allahu ta'ala aisha lánàbì ń ṣe ẹ̀tìkáfù títí ó fi lọ́wọ́ ajẹ́pẹ́ ẹ ti káfò sínú tí ọpa tí ọlọ́run ní a mọ̀ sí mọ́ anabi sí ó fi lọ́ọ́ bọ́lọ̀ ni gbogbo sẹ́tà anabi bá sì wà lórí ẹ̀ tí ìsepá anabi ṣe ọ́ padà ọlọ́run ní mọ̀ sí mọ́ gbogbo ẹ̀ la kọ́ sí anabi muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ nípa báyìí fún màtákàfà azuwájuhu mẹ́mbà àdìhì kọ́dẹ̀ tí ó tún wá fi rinlẹ̀ fún wa ni pé ńgbà tá anabi ò sí máa ń kọ́ ǹjẹ́ àwọn tó súnmọ́ ànábì náà ń ṣe ìtìkáfù na'am ìyálà wa Aisha ní thumma i'takafa azwajuhu min ba'dihi àwọn ìyàwó ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà tún ṣe ìtìkáfù lẹ́yìn ànábì bá ànábì ti ṣe lójú ayé rẹ̀ ńgbà táyé ànábì ò sí mọ́ àwọn ìyàwó rẹ̀ náà ń ṣe ìtìkáfù kọ́dà ń gbà tá nàbì ń bẹ láyé sallallahu alayhi wa sallam wọn a máa gbà yọ̀ǹda àti bá a sẹ́ẹ̀ ti káfù náà tọ́lẹ̀rì nínú hadith anabuwa muhammad sallallahu alayhi wa sallam ńgbà tí anabi ó sì sí mọ́ àwọn ìyá ńlá wa ìyàwó anabuwa muhammad sallallahu alayhi àwọn náà ṣe ẹ̀ ti káfù. àwa tá a jẹ́ tulabul ilmi ẹ̀ rí i pé azwajuhu ló wíyàn yìí jámọ̀ kínní bàbá sì béèrè tó máa zawudu ńlẹ kéwu àtú sí ọkọ obìnrin ní kíni zawuja náà orí bẹ́ẹ̀ lédè Lárúbáwá bí Yorùbá náà ti ní ta ń pè ní lahajat ẹ mọ̀ Yorùbá Ìlọrin lọ́tọ̀ àbí Yorùbá Ìjẹ̀bú Ọ̀yọ́ nǹkankan bẹ́ẹ̀ náà Lárúbáwá náà ní. La èdè tàwọn kùrẹ́ṣì bíi lájà kan nínú èdè lárúbáwá tàwọn Bani Tamimi ọ̀tọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn èdè kan nínú èdè lárúbáwá àwọn ni wọ́n máa pín pé zawuju àti kíni àti zawuja àmọ́ fi lóga ti kùrẹ́ṣì ní lóga èdè tàwọn kùrẹ́ṣì tá nàbì sọ sallallahu alayhi wa sallam bí wọ́n bá ní zawuju ó tún máa yàwó ó sì tún máa kíni ó tún máa ọkọ òun lẹ́fẹ̀ẹ́rẹ́ lálùkùránì fi ní wa azwajuhu ummahatuhum wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó ànábì ìyá mùmínì ni wọ́n ààrẹ náà ni Aisha ní wa thumma i'takafat aw i'takafa azwajuhu min ba'dihi sallallahu alayhi wa sallam nípa báyìí azawju ní èdè Quraishi ó lè túmọ̀ ìyàwó ó sì lè túmọ̀ kíni ó lè túmọ̀ ọ̀pọ̀. lára fíkì hadithi bákan náà alanabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ṣe é ti káfù tá anabi fi lọ bọ́lọ̀ ni kọ́dà àwọn ìyàwó rẹ̀ náà ṣe é ti káfù lẹ́yìn kọ́dà lójú ayé anabi náà wọn a máa bá a ṣe é káfù anabi wa kọ́ wa lẹ́kọ̀ọ́ kan lọ́dún kan náà àwọn ọdún tá anabi ṣe é káfù sallallahu alayhi wa sallam bá nàbí bá fẹ́ ṣe ẹ́ ti káfù nínú mọ́sálásí kò burú bọ́pọ̀lọpọ̀ ṣe ń ṣe lónìí nìna ká wá àyè kan kọ́dà bá sọ lèyàn ọ̀ta yá àyè tèmi ní kí n ti ń ṣe ẹ́ káfù ní kò burú anabi náà máa ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam tí ọba ti ní ẹnìkan la. wọ́n ní yà ńlá wa aisha radiyallahu anha ọwọ́ agbọ́pọ̀ anabi ti ní àyè ẹ́ ti káfù nínú mọ́sálásí ọ̀tọ̀rọ̀ èmi náà fẹ́ ṣe ẹ̀tìkáfù anabi ní òkúrú sallallahu alayhi wa sallam òun náà bá rárá ṣe àyè tiẹ̀ náà nínú masalasi kan yìí náà. wọ́n nígbà tí yàrá wa Hafsa gbọ́ radiyallahu ta'ala anha pé Aisha mà wà masalasi pẹ̀lú anabi tí ń ṣe ẹ̀tìkáfù gẹ́gẹ́ bí ẹ̀dá obìnrin a Hafsa lòun náà ṣe ẹ̀tìkáfù òun náà bá wá àyè tiẹ̀ náà wọ́n ní ngbà tí mo rò pé umu salama abẹ́nìkan náà àwọn ìyá ńlá wa nínú ìyàwó anabi náà sọlọ sọlọ òun náà gbọ́ òun náà lọ mọ ọlọ́ọ̀sẹ̀ wọ́n wá pé mẹ́rin bẹ́ẹ̀ wọ́n là anabi wá jáde tá anabi kẹrùn tán tí ọmọ bọ̀ wá àyè rẹ̀ anabi bá rí àyè kan ní. tá làwọn eléyìí wọ́n ní ti aisha ní ti hafsọ ní ti Ummu Salama abẹ́nìkan ni ebi ẹ̀kọ́ ta fẹ́ ká kọ́ nìyẹn kí gbogbo wa náà ká fi wọn ara wa wo irú tí ká fún wọn là ń ṣe lónìí ẹgbẹ́ kí lànàbí wí albirru aradna albirru aradna ṣe dáadáa náà dáadáa náà wọ́n sì fẹ́ gbà tó báyìí torípa nàbì lọ kọ wọn ó sì mà wà tóbìnrin léwu ó ti mọ̀ pé kíní yìí ti nítumọ̀ mi a sáyíṣà ti lọ èmi náà lọ ṣé hafsọ ti lọ èmi náà lọ ṣé musalama ti lọ anabi bá ní wọn palẹ̀ gbogbo kíní náà torókó ti kẹfìn pé àníyàn ètí káfù nìkan kọ́ mọ́ owó ti wọ̀ ní kúkúrú gẹ́gẹ́ bí ìyàwó ọkọ kan náà anabi wa ni albirro aradna ṣé dáadáa náà wọ́n sì gbèrò tó báyìí ọjọ́ bẹ́ẹ̀ lójú anabi sallallahu alaihi wasallam anabi bá ní wọ́n palẹ̀ gbogbo ayé ti ká fún wọn nìmọ́ eléyìí ní ń kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹni tí ó bá ṣe é ti ká fún kóun náà òbí rẹ̀ ní yìí albirro aratu ṣé ti ká fún tọ́lọ́ mo sì fẹ́ ṣe àbí ẹ ti ká fún kárí mi ọdọọdún ni àwẹ̀ àkẹ́já báwa bá ti wọ ẹtì káfù báyìí ká máa wá kéde kí àbí ká sọ ẹlòmíì ọmọ ti sọ ẹnìkan nínú olówó àbónípò kan nùlù tọlọ lẹsìn oyè pẹpẹ bá sá ti fẹ rí wọn ẹjọ dásìkò ẹtì káfù káwa torí kábà rí onípò kan àbólówó kan pé kò ní choice àjọ wa mọ́sálásí ni ẹ̀yin náà sá ti wá kẹ́yìn ọmọ bìrẹ albirọ aradana ṣéètì káfù tọlọ́ọ̀ni àbáníyàn mi ti wọ̀ ọ́ ẹ̀kọ́ ta nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ńkọ́ wa kọ́dà ń gbà ta nẹ́bì fẹ́ gúrò bẹ́ẹ̀ nínú lára àwọn ìyá ńlá wa àwọn ìyàwó ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì fún wa yà bẹ́ẹ̀ ọba ṣéètì káfù àníyàn tọlọ́ọ̀ni kò ní àìláníyàn nǹkan mi àìláníyàn kárí mi àìláníyàn ká máa wá sọ àyè ti kábùdà yé mítìnì pé a pàdé ń bẹ ara yé sọ̀rọ̀ gbogbo eléyìí máa ba ẹ̀ ti káfù jẹ́ ni o àfi kẹ́yìn ò ní àníyàn pé mo fẹ́ lọ ṣètò lọ́nà nìkan láàrin ìjọ yìí ìfẹ́ kí nǹkan kan ó dí mi lọ́wọ́ mo fẹ́ lọ dún mọ́sálásí títí ìjọba yìí eléyìí ní ń jẹ́ ẹ̀ káfù tí ọba lànà tọ́lọ́run àti tànàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam. وفي لفظ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في كل رمضان فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه ننو يقبوامي ننو حديث عائشة رضي الله عنها قال النبوة محمد صلى الله عليه وسلم كان يعتكف في كل رمضان بوسو رمضان للنبي ما سي اعتكافه فإذا صلى الغداة جاء مكانه الذي اعتكف فيه bá nàbí bá wá kírun àṣùbá tán ó kọ míì tí wọn tún ń pèrun àṣùbá nù o sọláàtul ghadat sọláàtul fajr sọláàtul subh irun àárọ̀ náà gbogbo ẹ bá nàbí bá ti wá kírun àárọ̀ tán ànàbí ọwọ àṣekínni já àmàkà náà hùlẹ́dí ẹ̀ẹ́tàkàfàfì níta wílẹ̀ kan àyè ànábì tá ànábì ti sàlẹ́sà fún ìtìkáfù ànábì ọ̀wà wá bẹ́ẹ̀. níbi hadithi yìí làwọn kan ti gbọ́ yé pé bẹ́yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ ìtìkáfù bàbá kásùbà tán ni kó tó bẹ̀rẹ̀ torí pé wọ́n ní já àmà ìdá sọ́lá já àmà káànà hùlẹ́dí ẹ̀ẹ́tàkàfàfì àmọ́ àwọn onímọ̀ tí èsì pàdé ìfì kan péré làwọn rí tí wọ́n rí gbogbo hadithi tó sàlàyé bá nábi tí ṣe ti káfù lọ́dọ̀ àwọn jùmhur wọ́n ní bá nábi bá fẹ́ wọ́ ti káfù bọ́bá ipẹ́ ti káfù ọ̀la lọ́dà níyàn àtìgbà tó òun ní bá ti wọ̀ ni ó ti lọ wọ mọ́sálásí wọ́n ní túmọ̀ hadithi ni pé bá nábi bá wá wọ mọ́sálásí yóò kí mọ́gíríbì ń jàmá pẹ̀lú wọn yóò kí iṣẹ́ àyíjàmá pẹ̀lú wọn ẹni tí ọlọ́sùn ọlọ́sùn ànábì ò ní tí lọ dára rẹ̀ sàlẹ̀ sàsáyè kan yóò tún dá ṣùgbà náà bẹ́ẹ̀ yóò bá wọn ká ṣùgbà ń jàmá òun náà ni ó kì í fún wọn bá ànábì bá ti wá ká ṣùgbà tán yóò wá jẹ́ òye wọn pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ o ànábì ọ̀ wá lọ bí tí wọ́n ti bá a tọ́jú láyé ẹ̀ẹ́tìkáàfù rẹ̀ wọ́n ní túmọ̀ hadithi yìí nù ẹ̀yìn wọn ò túmọ̀ pé bàbá fẹ́ wọ ẹ̀ẹ́tìkáàfù ẹ̀yìn àṣùgbà ni kátó lọ wọ̀ àwọn jumhurul ulama wọn ní èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ jù nù hadithi òní pé bóòrùn òní bá ti wọ̀ téèyàn dání ẹ̀ ti ká fọ̀ ọ̀la ìgbà nìní lápèjúwe nísìnyí báwẹ̀ bá di ogún téèyàn máa péjọ mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan ló ń fẹ́ fi ṣe ẹ̀tìkáf ọgbọ́dọ̀ jẹ́ kí mẹ́gíríbì ààwẹ̀ dogun ni kó ti bá ọ níbo kọ́ bọ̀ nínú mọ́sálásí. No eléyìí ni ìlànà sunna nabu muhammad sallallahu alayhi wa sallam lára ẹ̀kọ́ táwọn onímọ̀ tún máa kọ́ wa nírú àwọn àhàdíìsì báyìí ẹ rí i pé bí wọ́n bá sọ ipa nàbí ṣe é ti ká fún kọ́ra àwọn darúpọ̀ ní oṣù tí tí máa ṣe ẹ wò Laylatul Qadri ta ka àhàdíìsì rẹ̀ náà níjẹ̀jọ́ wọ́n fi rìnlẹ̀ pé kò sí Laylatul Qadri ní oṣù míì àfinú kíni àfinú Ramadan nínú táwọn onímọ̀ tí wọ́n máa kìlọ̀ fún wa pé àwọn ọ̀nà tí ṣètò ni wọ́n máa sí kalẹ̀ ká tì í ẹ wo bí a bá mọ́lúdì ṣiṣẹ́ délẹ̀ lónìí àbí mọ́wúlì kíní jẹ́ mọ́wúlì nígbà wọn bíyàn àbí oṣù wo la yìí nìsín jùmọ́dà thaniya la yìí àwọn ẹlòmíì ṣe mọ́lúdì ní jùmọ́dà thaniya ẹ wàá béèrè pé ṣégbà wọn tún bí ànábì ni. Jumada, kọ́ra àwọn làwọn ó ṣe táwọn ò fi dé ni gbogbo eléyìí ìfẹ́ inú ọ̀ràn ẹ̀sìn àfi kéèyàn ó béèrè àfi kọ́ wádìí kí lọ́lọ́run fẹ́ kí lànàbì fẹ́ a pé mọ́lúdi bá súnà mú o àmọ́ ká pè àkíyèsí wa para àfẹ́ inú tá a fi ń sẹ́sìn ẹ́ àti gbogbo oṣù náà wá bí ànábì wọ́n bí ọ̀rọ̀ bí òlàwà wọ́n tún bí ń sáni wọ́n tún bí ní jùmọ́dá wọ́n bí ń jùmọ́dá sáni à bẹ́ẹ̀ títan sì fi rinlẹ̀ pé Rabiul Awwal tó gbajúmọ̀ ni ọjọ́ tá nàbì kú lọ́jọ́ tá ń pè lọ́jọ́ tí wọ́n bì yẹn èyí tó rinlẹ̀ nù tànù pa nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam tuwuffiya fi thani ashar min Rabi'il Awwal ìpè ìjọ tá nàbì kú òun lọ́jọ́ kejìlá oṣù Rabi'ul Awwal àmọ́ pípa tó jọba yìí wọ́n bí kò sákọọ́lẹ̀ fún un ọdún tí wọ́n bá nábì ni wọ́n kọ́ lẹ̀ wọ́n a máa pè ní kí ni àmú alfil sẹ́mọ̀ pé ń gba àwọn bí ànábì wọn ọ̀mọ́rú ẹni táwọn bí òun ni ò jẹ́ wọn ó ní kò kárí ká sọ tọjọ́tọjọ́ àmọ́ ànábì ti di ntọ́lọ̀ ní ọ̀dà kó tó kú irú ọjọ́ tó kú ọ̀gbọ́dọ̀ má ṣe é mọ́ òun ló jẹ́ kó di mímọ̀ ká ìjọba ìlànà bí kú èyí tó rìn lẹ́nu tàn nìyẹn pẹ̀rọ̀ bí òun láwà ta wá sọ dọjọ́ bí rẹ̀ yìí ìgbà tá nẹ́bí kùnà sallallahu alaihi wasallam nínú ọlá ọlọ́run tí sì máa ṣe inú àwọn tó jogún ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tí wọn ò gbẹ́sẹ̀ kú lẹ́yìn ànẹ́bí alimamu Ahmad bin Hanbal rahimahullahu ta'ala dóde ìjọ́ta ànẹ́bí kù imam Ahmad kù في الثاني عشر من ربيع الأول للإمام أحمد ابن محمد ابن حنبل رحمه الله تعالى ní kúkúrú ni pé ká máa wá lagidi máa lò fẹ́ẹ́nu kọ̀dá nǹkan kan nú ẹ̀sìn o gbogbo bàbá tiẹ̀ wá pé a ọ̀bí ò láwà ló wọ́n bí ànábì mọ́lúdì jùmọ́dá sáníyà ti jẹ́ tìrọ́jàbù ti jẹ́ gbogbo eléyìí àwọn madakilu ṣètọ́n tẹ sọ ma sí kalẹ̀ pé tún gbà yà náà tún gbọ̀ òun náà àfi ká tì í ọlọ́run ọba kọ́dà kún kọ́ sànù wa. وعن عائشة رضي الله عنها أنها كانت ترجل النبي صلى الله عليه وسلم وهي حائض وهو معتكف في المسجد وهي في حجرتها يناولها رأس رأسه صلى الله عليه وسلم ìyá ńlá wa aisha náà ló tún gba hadith eléyìí wá lára ẹ̀kọ́ ẹ̀tìkáfò la bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ aisha radiyallahu anha ìyá ńlá wa ó ní ara ń tóun mọ̀ ní pé bá nẹ́bùa muhammad sallallahu alaihi wasallam bá ń bẹ ní ẹ̀tìkáfò kọ́dà bá nẹ́bi bá nídi kó wọ́n bá ya irun orí rẹ̀ òun a bá nẹ́bi ya wọn sallallahu alaihi wasallam kanat tọrọjìlù àtẹrìjìlù lédè lárúbáwá ni ká yà kíni ká yà wọn tí wọn pè ń tẹrìjìlù kánat tọrọjìlù nàbíyà sallallahu alayhi wa sallam wàhíyà xaidùn èyí ò nìkan kọ aisha ní kọ́dà yìí máa wáyé ń gbà míì tó ṣe fún wọn máa ṣe xaidọ̀ lọ́wọ́ ìbéèrè tí ó wàá wá sọ́kẹ́ nìkan kan wá ni pé ṣé aisha náà ń nu mọ́sálásí ni ti ń ṣe xaidọ̀ lọ́wọ́ kò rí aisha náà sì yanjú ẹ nínú hadith kan tá n ka yìí náà kí la aisha wí wa huwa mu'takifun fil masjidi masalasi la nabi wa ti ṣe ẹtìkáfù o èyí wọn ò sì wá pé kó ní ẹtìkáfù ọ wá pé mo ti gbọ́ hadith kan ń lọ lílọ yarun ká gbọ́ hadith yé o wa huwa mu'takifun fil masalasi náà la nabi ọ wá wa hiya fi hujratiha níbola aisha wa inú yàrá àti aisha náà lọ wa ẹ wá já bira wa kí ni ń bẹ láàrin yàrá aisha sí masalasi ìgànnà kan náà ilé anabi sallallahu alayhi wa sallam ògiri ẹ náà lògiri masalasi ọlá anabi sallallahu alayhi wa sallam wà wà ní masalasi yìí náà wílù ha ra sahu bí ìgbà téèyàn na orí níbi wíńdò yìí torí rẹ̀ wà ń ta tara ń bẹ ní kíni tara ń bẹ nínú mọ́sálásí àwọn fíkì hadith yìí pọ̀ àkọ́kọ́ ń bẹ ni pé oníìtìkáàfù yìí jáde mọ́sálásí nítorí lè fà á kọ́ jáde àpàdàkà àmọ́ wọ́n ní kíní kan tún ṣẹlẹ̀ wọ́n ní kọ́dà wọ́n mọ fóònù ẹlòmíì pé ẹ wá sáyìn ìwé kan inú ìtìkáàfù lọ wà yóò sì tún lọ yọ lọ sáyìn rẹ̀ bí ẹ bá mọ̀ pé òun fẹ́ ṣe ìtìkáàfù ẹ̀ẹ́tì káfù ní pé àà táyé yìí di ń sinmi díẹ̀ gbogbo àìrójúra yà ayé yìí ìjọ méjì mọ̀lága mẹ́ta ni mẹ́wàá ni àà ẹ̀dàkùn kọ́dà kéèyàn pa fóònù ẹ̀ bàbá mọ̀ kó ń fẹ́ ṣe kíni ọ̀fẹ́ ṣe ẹ̀ẹ́tì káfù ìtọ́ bá jẹ́ dandan ni ọmọ kan ọmọ fóònù ẹ̀ ni ọba fẹ́ fóònù àmọ́ náà na ṣètọ́ ni ní kéèyàn transit kalẹ̀ kó lóun ṣe ẹ̀ẹ́tì káfù kò sí báwọn èèyàn ṣe ní dààmú rẹ̀ a padà gbọ́nu hadith Aisha pé kọ́dà bẹ́yàn bá wà nù ẹ̀tì káfù bí wọ́n bá lọ́rẹ́ èèyàn kì í lọ kì ya ọ̀rẹ́ lamọ́yìn ẹ̀ wọ́n ní ìkẹ́ni bẹ́yàn bá mọ̀ pé òun fẹ́ jáde kó nù ẹ̀tì káfù tọ́ ọlọ́run ọgbà yìí tọ́ ṣe náà àmọ́ àwa sọ ẹ̀tì káfù di ó tún lọ ó tún bọ̀ kò sí ààrẹ ń bí ọ̀rọ̀ ẹ̀tì káfù inú fíkì hadith wa ni pé bẹ́yàn bá bọ́yá oríkè kan nú oríkè ara àyàn bọ́bá wá jáde nú mọ́sálásí ǹjẹ́ yóò bá ẹ̀ ti káfù jẹ́ bí bá jẹ́ anabuwa muhammad sallallahu alaihi wa sallam anabi ma na ori jáde kú ní mọ́sálásí gbogbo ara yòókù sì wà ní kíni nínú mọ́sálásí ọ̀fìn àpò dìgbà tíyàn bá tó jáde yẹnyẹn bí yẹn bá nẹsẹ̀ ta nísìn èyí wọn kọ jáde kó ní kíni kọ jáde mọ́sálásí kọ́dà àwọn àfáà tún wá mú dájọ́ mi bẹ́ẹ̀ pé filibabi aiman filibabi aiman bí yẹn bá búra pé wàláyé òun ò ní délé lamẹ́yìn òun ò ní sekini òun ò ní délé àfáà lamẹ́yìn báyà wọn jà níbí kan ni ẹsìn mọ̀ pé bẹ́yàn bá ti lè fọlọ́n búra tó ṣépè nù sẹ̀ríà bí ọba ṣe nǹkan ni yóò ṣe yọ sàn ìtanràn ọwọ́ agbàgbé ọwọ́ adá ẹsẹ̀ kan wọ inú ilé àfa àlámẹ́yìn ẹnìkan ni ẹ gbàgbé pé ní ẹ ní délé àfa àlámẹ́yìn ni bọ́bá ìpẹ́sẹ̀ kan náà lọ́nà bẹ́ẹ̀ ẹ̀mí ìnùrì ò tí ì jà kọ́dà ẹsẹ̀ náà kìíní kọ́dà padà àmọ́ ìdá nẹ́bi tiẹ̀ kú wí ni pé kó délé ó gbogbo ara rẹ̀ wọlé ọmọ ìyá rẹ̀ àfa ni kọ́ lọ sí kìíní. kọsàn kàfàrà anabi ní gbó búra kí búra ìní sẹgbà ìní sàwó mọjẹ ìwọn mú ọ mọsẹ ntọlọmfẹ ṣé kọ wá ṣe kínni wà kafir an yaminika ọwọ àṣàn ìtanràn ìbúra àmọ́ gẹ́gẹ́ bí òfin táwọn onímọ̀ máa fàyọ nù hadith ni pé bẹ́yàn bá ní gbogbo ara àwọn ò ní fi ṣe nǹkan torí kankan wá wọ bẹ̀ wọ́n ò tí ì kó ṣe ó ti ṣe nǹkan nítorí hadith wa aisha radiyallahu anha nínú fíkù hadith yìí bákan náà ìyá ńlá wa aisha ni wa ana haid wa ana wa iya haid pé òun ó sì máa ṣe kíni òun ó wà ní ẹni tí ń ṣe haibọ̀ àti gẹ́gẹ́ bẹ́ẹ̀ Qur'an kẹrìmù ti ní wakadhalika ja'annakum ummatan wasata litakunu shuhada ala ọlọ́run lẹ́yìn mùsùlùmí òun lòun ṣe yín bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀mọ ẹ̀sìn àárín lẹ̀sìn yín ẹ̀ ní sàṣe jù ẹ̀sìn ní ṣe kí ni ẹ̀ ní sàṣe ètò ara ẹ̀ náà hàn nù hadith Aisha nínú òfin ẹ̀sìn tàwọn Yahudi àwọn Júù bọ́bìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́dà wọn ò ní bá a sọ̀rọ̀ kọ́dà wọn ò ní jókòó tì í bí ẹ̀gbin ni gbogbo ara rẹ̀ gbèsè tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ pátì wọ́n bá mọ́ lótó kọ́dà bí wọ́n bá ń ṣèjọ́ lótó lè wá kọ̀gbọ́n àyà kínní kọ́ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn júùnù fíìmù kọ̀ọ̀bìlì lódì kejì àwọn nàṣọ́ra àwọn ọmọ haibọ̀ sí nǹkan kan kọ́dà kò dí ìbálòpọ̀ lọ́wọ́ láàrin lọ́kọ̀ọ́láyà kò sẹ́gbìn kò sí kan àwọn ọmọ yàtọ̀ ẹ̀. bàbá Albani ní sọ̀hìn ni wípé wọ́n ní obìnrin tí ò bá fún ọmọ ẹ̀ ní ọyàn pé pé tí ó yóò fọmọ ẹ̀ ní ọyàn pé pé ejò ó jẹ ọyàn ní ọjọ́ gbẹ̀ngàn kíámà wọ́n á bèrè bí pé ṣé ẹni tí ò fún pé ọdún méjì ni àtẹni tí ò fún pé rárá. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina وعلى آله وصحبه أجمعين àkọ́kọ́ ni pé àárọ̀ arábìnrin yìí èmi ò mọ̀ sí pé bàbá Albani ní hadith yìí ó fẹsẹ̀ rinlẹ̀ òun náà lè fi ṣe wá láǹfààní àmọ́ gẹ́gẹ́ bí ìdájọ́ ṣẹ̀ríà alukur'an kẹrìm ti sọ ọ́ ti yàn pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ fọ́ọ̀mù lọ́yàn liman arada an yutimma ar ẹni ọba fẹ́ fọ́mọ lọ́yàn kó pé alukoran karimu lọ́dún mélòó ọdún méjì ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tí ọba sì fẹ́ fún un lọ́yàn ọdún méjì kó pé kò sẹ́sẹ̀ mbẹ́ èyí wọn ló kílíà nù nù sẹ̀ríà nínú alukoran karimu kìí dandan kóbìnrin ó fún ọmọ lọ́yàn fọdún mélòó fọdún méjì gẹ́gẹ́ bí aya alukoran karimu Allahu a'lam béèrè kejì wọn wọ́n ní bóò ní salatu ghai kí ni ìdájọ́ tí yóò wà nbẹ báwọn rí i pé àwọn ìlú kan pé àwọn kan wọ́n ti kírun sí wọn lára tán àwọn kò sì tún dìde nàìjíríà wọ́n á kírun sí wọn lára pé kí ni ìdájọ́. ẹ àti mọ̀pá àti sọ́ni jẹ̀jọ́ gbogbo ibi tó kù mùsùlùmí bá kú sí dandan ni fáwọn ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ti ń bẹ́ńbẹ́ àwọn ni wọ́n ṣètò rẹ̀ ni wọ́n kírun sí lára gbogbo bí tá a bá ti wá gbọ́ pé wọ́n ti kírun sí mùsùlùmí la àdúrà ló kú táwọ̀ mọ̀ sí fún nígbà táwọ̀ bá ti ní àǹfààní àti wà ń bẹ́ bọ́bá ipa wà nílùú náà àyè míì tún ń bẹ bí èèyàn bá dé nísìnyí tí wọ́n ní à ah, wọ́n sì ti kírun sí lámàyín la à ah, òun ò sì gbọ́ òun pẹ́ ó lè pé kí ni dùlú ní àdàkọ́bìrì yìí ẹ fi sàárè rẹ̀ hàn mí anabi ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìwọ náà lè kírun sí kínni o lè kírun sí lánà inú sàárè àmọ́ gbogbo eléyìí ẹ rí i pé yóò nídìí kéèyàn wà lu tí wọ́n sin sínú tọ́ba ti yẹ lẹ́yìn eléyìí ohun gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí mùsùlùmí bá gbọ́ pé mùsùlùmí kan kú táwọn ọmọ ẹ̀yà rẹ̀ bẹ́ẹ̀ ti ṣe ń tọ́ yẹ wọn ó ṣe àdúrà lóko tí mùsùlùmí ọmọ ẹ̀ ṣe àbọ̀yà ń tẹ́ ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ òun nípa muhammad sallallahu alayhi wa sallam anabi kírun sí najashila rahimahullahu ta'ala anajashi òun lọ bá ilẹ̀ ethiopia láyé anabuwa muhammad sallallahu alayhi wa sallam gbogbo wa láti gbọ́ ìtàn irun tí najashi ṣe tó fi tẹ̀lé anabuwa muhammad sallallahu alayhi wa sallam àmọ́ àwọn tí ń jọba lé lórí kẹfẹ́rí làwọn ìbéèrè tí ó wáyé ká bira wa ni pé ǹjẹ́ Najashi nìkan ló kú láyé ànábì sallallahu alayhi wa sallam ẹ rí i pé sì ni pé ń kò rí bẹ́ẹ̀ àìmọye èèyàn ló kú àgbàlagbà àtọmẹ́kẹ àtọmọbíbí ànábì náà sallallahu alayhi wa sallam ẹ wá ṣe tó jẹ pé Najashi nìkan lànábì kẹrùn sí la lẹ́yìn àwọn onímọ̀ ní tọ́fà náà ni pé gẹ́bí ń ta wí ibi Nàjáṣì kú sí kọ̀sẹ́ni tí ó kẹrùn sí láńbẹ́ òun nìkan mùsùlùmí bẹ́yàn náà bá rí bẹ́ẹ̀ tẹ́ gbọ́gbá ah, ibi lámọ́ yín kú sí yìí o ah, kọ́dà rò pé wọ́n wọ ẹ̀bẹ̀ lé wọn ó sí la àwa náà lè ṣe kíni a lè kírun sọ̀látùl gáíbì sí la àmọ́ bá a bá ti gbọ́ pé àwọn mùsùlùmí ti kírun sẹ́ni báyìí la àdúrà ló táwọn máa ṣe òun lẹ́ẹ̀fì rí i pé lójú ayé anábọ́à muhammad sallallahu alayhi wa sallam àti kí nàjáṣí ó tó kú àti lẹ́yìn nàjáṣí anábì òpẹ́ nìkan pé wá kí sọ̀látù lùgá ibi mi abubakar náà bẹ́ẹ̀ umaru bẹ́ẹ̀ afumanu bẹ́ẹ̀ aliyu bẹ́ẹ̀ gbogbo àwọn sọ̀hábé ẹni ó kú sí iraki ẹni ó kú sí sàmù ẹni ó kú sí gbogbo ibi tí wọ́n jáde lọ a gbọ́ pé wọ́n tún túnrùn míì kí sí wọn lá nígboro Madina eléyìí ni àwọn afáàfi wòye sí pé kò rújú ẹni ọ̀rọ̀ rẹ̀ bá rí bíi ti Najashi kásìkínni kásìbá nẹ́bi ti ṣe fún Najashi fún un ẹni jẹ́ ọba rí bí Nàjàsí ti rí kásẹ̀ bá ti ṣe fún wọn náà fún irú ẹni bẹ́ẹ̀ sallallahu ala muhammadu wa ala alihi wa sahbihi ọkùnrin àwọn kan so wọ́n ní tí obìnrin bá wá rí nǹkan oṣù rẹ̀ nígbà tó ń ṣe itikaf lọ́wọ́ pé kí ni ó ṣe. alhamdulillah sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ah, ah, ní kúkúrú kọ́dọ̀ yẹ ká pe àkíyèsí torí ẹnìkan ti sọ létí mi rí àbó béèrè béèrè ọmọọṣàn masalasi kan pàtàkì jùlọ ní ìlú wa ń bì pé àwọn obìnrin sábà máa lọ ṣe àìtìkáfù ń bẹ àmọ́ tí ẹnì yìí wá júwe fún mi bí wọ́n ti ń ṣe ń bẹ́ẹ̀ bá a mú rárá obìnrin ó ṣe àìtìkáfù èyí wọn wá pé bẹ́ẹ̀ yìí ti ṣàpèjúwe fún mi ká máa wá akramakumullah gbogbo ń tí obìnrin wọ̀ tẹ́sàlẹ̀ ká máa wá fọ̀ a máa varanda masalasi nítorí pàṣẹ ẹ̀ ti káfù gbogbo eléyìí ọba ẹ̀kọ́ ẹ̀ ti káfù mọ́ insha allah bóyá padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí kí làwọn ẹ̀kọ́ ẹ̀ ti káfù àmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè oníbéèrè pàtàkì jùlọ àwọn obìnrin ẹni ọba fẹ́ ṣe ẹ̀ ti káfù kò burú. àmọ́ gbọ́dọ̀ lo ẹ̀kọ́ tóbìnrin máa lò bọ́ ti kó nù ọkọ rẹ̀ gbogbo ń tó yẹ kóbìnrin ọwọ́ gbogbo ń tí ò yẹ kóbìnrin ó fi hàn bẹ́ẹ̀ náà ni bọ́bá bá ṣe náà o ó ń yìí wá ní bóbìnrin bá wá wà ní tó wá bẹ̀rẹ̀ sí ní rí ǹjẹ́ yọ kọ̀ntínú nínú kíni nínú ẹ̀tìkáfù rẹ̀ ni àbí kókó nínú ẹ̀tìkáfù ọwọ́ a tún béèrè pé ǹjẹ́ obìnrin tí ń jẹ́ le haidọ̀ lè máa lọ kíni ó lè máa lọ masalasi ohun tó fà á ni pé ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ nípa rẹ̀ torí àwọn àhàdìsù tó wá àmẹ́ ìtò fẹsẹ̀ rinlẹ̀ jù kọ́dà àhàdìsù ta kà lónìí náà ti ń tọ́ka sí anha ó ní òun máa bá nẹ́bí yarun sallallahu alayhi wa sallam ó wá fi kún pé wa ana haidun ìyìn sì ń ṣe kíni tí ń máa ṣe kíni lọ́wọ́ tí ń máa ṣe haidọ̀ lọ́wọ́ ìtumọ̀ tá a agbóyè ń bẹ̀ ni pé tẹ́ ẹ sì mọ̀ pé o ní haidọ̀ yìí ṣe kíni kìí dé mọ́sálásí ara ẹ̀rí tó nẹ́pọn táwọn onímọ̀ mú lọ́wọ́ nìyẹn bẹ́yàn bá ń ṣe haibọ̀ tí ń ṣe nífàásù kọ́mọ wà ọmọ wọnú masalasi àwọn ẹ̀rí tún pọ̀ hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam fi riwayatin sahiha anabi ní kọ́dà bí wọ́n bá wá ìdí wàlíyàtàzílnà almusalla fi riwaya kí wọ́n ó dínà síbi tí àwọn èèyàn ó ti máa kírun àmọ́ káwọn náà wá kí wọ́n wá nípa báyìí èyí tí kò múru ju wá fóbìnrin mùsùlùmí tí ò ní tọkàn rẹ̀ ò ní máa ṣe àbí ńsẹ ni àbí ńsẹ lọ́hùn ni òun ni pé bóbìnrin bá ti rí nǹkan oṣù rẹ̀ àbí nǹkan bímọ kókó nù mọ́sálásí. ẹ ṣe ẹ̀yin lẹ ń béèrè yín wà mí. àfa Ibrahim ní alukur'an kẹrìmù ńkọ́ bóbìnrin bá ń ṣe haibọ̀ lọ́wọ́ kọ̀sẹ́rì kankan tó kọ̀ kóbìnrin ọmọ ké Kùránì bí bá ń ṣe háìbọ̀ gbogbo ẹ̀rí tẹ́rì ni pé kò gbọ́dọ̀ la yamassuhu illa al-mutahharun má fọwọ́ kan Kùránì mi obìnrin tó bá há Al-Qur'an al-Karim tí ń ṣe háìbọ̀ lọ́wọ́ kò burú kọ́dà kọ́ má bàa gbàgbé kọ́ má ṣe kíni kọ́ má ṣe mùdákàrà ọmọ rìfáìsì ntọ́ ṣe kíni ntọ́ ha sórí àmọ́ kò gbọ́dọ̀ fọwọ́ kan Al-Qur'an al-Karim títí fi di ẹni tó mara. Ah, àkọ́dọ̀ ó lè fi nǹkan wọ́wọ́ tọ́wọ́ tí ọba ti kàn án ó lè wá bí ike àbígi àbí nǹkan kan ọba fẹ́ síbì kan àbíkẹ́nìkan ọba sí pé jẹ́ ń wò ó ẹnu òfin ni pé kò gbọ́dọ̀ ṣe kí ni kò gbọ́dọ̀ fọwọ́ kan alukur'an ó síra wọn obìnrin tí ń ṣe haibọ̀ ó lè ké alukur'an àmọ́kùnrin tí ń ṣe jánábà kò gbọ́dọ̀ ké alukur'an o náà ọkùnrin tí ń ṣe kí ni ọkùnrin tí ń bá ń ṣe jánaba kọlọ wẹ̀ ni kò gbọdọ̀ ké Al-Qur'an al-Karim ká má wàá pé ọjọra wọn ọjọra wọn o. ìbéèrè mi ni pé nínú àwọn programu tí ẹ ṣe lórí rédíò nígbà kan ó gbọ́ pé wọ́n sọ pé ẹ sọ pé ẹni tí bá ń jẹ́ sọ̀bù ìpè wọ̀gbọ̀rọ̀ wọn tí bá ń jẹ́ sọ̀bù pé wọn gbọ́dọ̀ máa pè ní abdulsabur máa fẹ́ béèrè pé ṣé kò sínú kọlọ́ ni àbá àwọn ọkọ̀ kan wà tí ò pọ̀ dandan ká fi abdulsi. ní kúkúrú àwọn ọkọ̀ ọlọ́run là á máa fi abdulsi gbogbo ohun tá a bá rí i dájú pé orúkọ ọlọ́run lélẹ́yìí a fi kìnnì sí bàbá fẹ́ sọ èèyàn a wà pé abdu kí ló kọ́ yín aha irú arọ́zákò nísìnyí orúkọ ọlọ́run ni ẹ̀yin ọmọ wa jẹ́ abdu arọ́zákò arọ́záàkù lẹ́rí nínú alukur'ani nínú àdìsí anábùwà muhammad sallallahu alaihi wa sallam pé nbẹ nù kíni nbẹ nù kọlọ́n asọ̀búrú ò lẹ́rí ìyàtọ̀ tí nbẹ nbẹ nù kò sí àyà kan tọ́lọ̀ ti pèrè nsọ̀búrú kò sádìsí anábì kan tọ́lẹ́sẹ̀ ńlẹ̀ tọ́lálàáfíà tọ́ anábì ti pé ọlọ́wọ́n ọba ní kíni sọ̀búrú èyí wọn ò sì pé yẹn bá wá ti sọ̀ yẹn sọ̀búrú wọn máa wá pé irú kíni àná kọ́ máa jẹ́ sọ̀búrú náà kọ́mọ jẹ́ kí ni sọ̀bùwọ̀ ó ń sùúrù àmọ́ ó léwu púpọ̀ ká máa sọ lọ́n ló kọ tí ò sọ rẹ̀ bàbá sì ti ń pe abudu ntí a mọ̀ pé ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ nígbà tá à ń pe ọlọ́run fẹ́ ọkọ̀ a mọ̀ pé ọ bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ nù o ntáwọn onímọ̀ fi máa gbà kíyèsí nù gbà bí ìgbà téèyàn ń pe kọ́dà bá rẹ̀ rí fún ọfẹ́ ọkọ̀ a mọ̀ pé ọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀yìn ò sì tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run ní kúkúrú eh, kìí ṣe sọ̀búrù nìkan rọ̀ṣídù náà lápẹ̀jù rẹ̀ bẹ́yàn bá ń jẹ́ rọ̀ṣídù ẹ máa pè ń rọ̀ṣídù rẹ̀ ẹ máa pè ní abdul rọ̀ṣíd ọ̀sẹ́ rí pọ́lọ̀ ń pè rẹ̀ ní rọ̀ṣídù ń bì kankan yẹkínu náà ọ̀sẹ́ rí fún bẹ́yàn bá ń jẹ́ yẹkínu ẹ máa pè ní kíni yẹkínu ẹ máa pè ní abdul yẹkínu bọ́tí mo rò pé ní nǹkan bíi bóyá lọ́dún tó kọjá àbí nǹkan tábára wọn tó ń wá dárúsùn gbà ni a ṣe photocopy àwọn ọkọ̀ tó lérí tọ́pọ̀ kan rìn ní ọkọ̀ ọlọ́run téèyàn ó mú yìí tó wù ń bẹ́ẹ̀ tí ó sì mọ àwọn eléyìí tí ọ̀lẹ́rìí ẹlẹ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tó bá wà ń bẹ̀ ń gbà yẹn wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in.